awadze kaku menye de yinbo poa nyrɔkpawo nɔ ɖobo gblunu bla dzimasiɛ e gla yi e pɛn de de mi trɔ azɔn ɖi bo mɛ tso agbe nye kpe bo loko dzro bidza cote d'ivoire gblu akpɔdzongblɔ ye prophète kaku philippe sɛbɛ ɖi ɔsónia prophète john able jésus christ boa matthew kple asɔnyɔ mu yɔ mɛwɔ gɛ yi gɔɛ de wɔye anɔ nyo ya po adzeɛ. Kakou chapitre 9, le ministère de la femme. Kakou menye, nyo power ministère. Ma boye blubla, mbode kwa blubwe, nyo power ministère. Me de nan, nyo ye ka gela no nyo bo zon me o non kwe, de obo adewe o de, su nyo power so ne kede, sou e fon bo zon men son ne kwe, ebe ya zenze ne so eya nyo dwe ne gela na ye o sumbo poino be se me bode we o de na mo de gela se de tu de de e de genesis son yo bo ma di no aka jo kane so gela se agwedable na e se pa mo jen we nyo e dwe ne ye o sumbo poyo ne o bo agri no be se me nyo pa o se gela de we de adi ne de wogblɔ nyɔŋ mo gbe anyrɔ ye si nyrɔ ye ɖe woe anyrɔ nea egele anɔ ɖe dea klu mɛ nyrɔkpawo mo se ane e ɖe ɖe mia kpɛ woe boe ya e nyrɔ kpe blable nɔ ke nyiɔ mo se ane ɖe awose gbebio dze ye so enyrɔ bia kuli kpe dza yi awo dze mɛ so mɛ se ane ɖe nyiɔwo bo nyrɔkpawo gela mɔ ɔ dza tso ɖeka ne nyimawɔ pɛnyi awo dze mɛ mɛ eme ye nu eme ŋɔ dze glu de nyrukpa ne o de woe gela nua zɔn mɛ ne gela dze dzodzabo nyimawu zɔn mɛ boso wa bo autorité zɔn neɛ wo ne o wa kɔn autorité zɔn wa bo ayi wa kɔn mɔ bɛ so wa tɛmɛ o de bɔn de ŋɔ li awo mɔ nɔmbro kura tan awo dzi ɛmɛ wɔye able jesu kristi na nse deɛ di zaa dzi mɛ aŋɔmui ɛmɛ genèse chapitre sɔn ye kanyo kpawo siawo ne dage la tuma de we adaya nu de jardin de deniɛ de neo wɔye gela nu dɛnɛ wosɔ ne de da adan duwa nimia ye nimi de o de nyiri awo yɛ mɛ gela nɔɛ ɖe tume wɛ nyrukpawo yɔ dzedzadza ɖe yɔ dɛn yibo mɛ bonyi yiwa minitɛ detumɛ bonyi yɔ sedakpɔkpɛ yi zi da iskariɔti yɔ nu de anu dekeɛ ɔnyɔtu e, se bɛ yɔ ŋɔ wɛ nyrukpawo yɔ sɛ gbedza de bonyɔ se gbã kewo ɔglu wɛ nyo esrɛ yi po neɛ. E yɔnsebɛ ye ide de enyo kpa wo de yin bo kpo mu ye wlu bla aye wo ye de tiɛ da nyima yi nia boase nu kadzɔn kamɔ de yɛ enyɔ san ne yɛ de tu de mɔmɔa dze tɔmɔ nyo mɛ kadu wlu de sia enyo kpa wo bo yi teba mɛ wo sebɛ wo ye wlu bla de wo nyɔ zu aƒo anyi ne nyuzã yi ma wo ɖue gba yi ne nyiro kpa ya glu ɖue kruɔ nɔɛ wɔye ɛlmɛ kpa il yi ma wɔ kla ne de gela nyu se bɛ ye gela nɔ ɖe mu bozu jɔn siɔmu ne mɔ de yɛ siã ya yɛ kumɔ bibli se bɛ yi wa jɛ ɛtsire ɖe mu bo jesu po nyiro kpa wo apotro aye disiplu de yɛ mɛ wɔ se mesi ne bo pɔl ŋɔ bo wɔye nyiro kpa wo ye glu bla de yɛ mɛwo ne se nyɔ kɔɔ dziri dze ne mɔde yɛ ɛne se dziri wo. plie tse na amen. nyinokpawo minisitɛ nyima yi sɔn aye nyinokpa ye sɔn babili ti nani ɛdi akpɛ sɔn ebia de yiri nyini de kunu nɔ de bɔ nɔnɔ di yɛ ke nyɔdzɔ sa ye plie gbu nyinokpawo bla awudi pa eka nyɔ ne homosexual yɛ anɔ defile yɛ de zɛn glusɔn ezi abo di nyawo si nyibo de ka homosexual we ya defile nu bo jerusalem deɛ ne zɛnglu sɔn ziyabo deɛ nyawo si nyibo ka nyrokpawo ɔdza tso yaglubla nyawo yiba yi plie gbidi deɛ. plie tsɛ na amen. de testament sɔ awoe deɛ nyrokpawo yasra azayi ni seyi ni de dzenia kpɔnkpɛ demɔ deɛ nyɔɔ dze nyrokpawo ni ministre mɔ de ɛni emancipation nɔɛ wɔ enyirokpawo ni boa. Ministre e nyo kwa ou ka da son seyine de. Men, nyo jivi ka nyo kwa e nyo jia zyan de bo we di de we mwenye emancipasyon nou de. Nyo kwa ou e okwa emancipasyon nya da blo akbe ne Nama kaya enjou de. De, nyo kwa ou e okwa emancipasyon nya de Izrae blo akbe ne Jezabel, ou glo a dasro de. E. Men, bo de we o de nan, esen ane de. ɖe nyonyenyo kpa emewu ye vɔte ɖe gba yivɔ ɖe erɔpoe ameriki blue kpe bɛ se mɛ bodiwe yɔ de na ɖe tɛtama suadiɛ enia e israel blɔ amɔ sokeɛ nyɔ zoro nyɔnu kpa yɛ e de ɖe nɔ afriki blɔa nyɔnu kpa wo se bɛ woye gblɔ dze yi nɛ bo gblɔ ɖi mɔnyɔ wasarui gbowɛ nyɔnu kpa yɛ e se bɛ woye glumu du o ɖe gela kiri awɔ yɛ nya juifu wɔɛ enye payen wo meke bubu apɛ kpe awo botɔn blo aklɛ wli ple abo bli ti na aye premisi aye nye nyakɔnju bo ɔnyine ɖe bo ɖe sàn kla nɔɛ aye bo dzibɛ na daba ne aɖe wɔ eze sra ege la nɔɛ ɖe tu so kamɔ ge la tɔn bo nyɔnu kpawɔ dɛn ke bɔsɛ tiamɔ e de yɛ ge la yu dzɔn dzibi de wɔ pɛ bo ka dza yi ɖe nia ɖe sãwo ada yi evo nua ɖe yɛ ke bobo mu plie gbiɖi so nyɔsãwo zewo wadruɖi me so nyɔsãwo niaɖu enɔmɔ dza anyrɔkpa wobo sɛ kpe plie gbu nea ɖe woye kristi ɔnyrɔ nɛ plie gbu aŋuwo anyrɔkpa wobo sɛ kpe wone lesbian plie gbu ɖe nyrɔkpa wo we ɔdzawo sɛ kpe bia nyi mawu ɖe ɖubu adza ɖi mɛ woada du tum emu mɛ mɛ ma ŋu emu yi ka nyo bia biblu kɔ ya dzɛ nu ɛ. E uya nyokpa ebo she kpeja we we mu ya gurubla de uya de tse ke nyima yi ni ome zɔnɔmɔ nyokpa ye no dze tso we wo dobo adze kusu zɔnyi de wa dzi wo a o awɔ mɔ plie a ne aɖi yɛ awɔ se tɔble awɔ ne wo o wo a o ne sɛn nyinu awɔ aɖe sãwo zi katoliki pãwo nyɔ agba mɛ so awɔ abɔ wa yobo evangelize nɔ bawo so ɖe ne ɖe blamɔ de yɛ au sei de amu yi de plie bu ni andi ka predication e de meje ni e e de ni aduwo de sanwe die noa ni e we o noa plie chena amen yino pa o yete de de plie budi Paul na yino pa o se glu yi de plie mwe ni commandement de 1 Corinthiens bo nye yo klo atan yo nye di Paul na awa yino pa e po nwe assemblée di fae usie ne wɔ uye wlu mɛ udze ɖe ŋɔ ka loa daa keɛ awo dze mɛ loa na nyrokpawo se be oye wlu ɖe asamble ɖi ɖe nyrokpawo ɖu egbe yi se sra aza ɖe ɖi nɛ ke ne vɛse kplɔ atadzɔ mɛsɔn ɖi yɛ etebawo nyrokpawo se wlu yi ɖe asamble ɖi dibliɛ paul na bonyɔnawo ne profɛte aye yɔ dzi be gela kpɔn aɖe yɛ. Odzi kaɖema tsria wo bo ne able yɔ kɔmandema. Plie tse na, amen. Paul na nyɔkpawo seglu bla yi ɖe pie gbuɖi ne able yɔ kɔmandema. Ɖe bawo ble zu dzɔwɔe, bawo ne gela yue, awo se able yɔ kɔmandema mui. Ɖe evangeliki rukpe yi dɔn nu na wo ble zu dzɔwɔ, wɔe mo atuma wo bo ɖe. Ke biblu na bu yie, wɔyawo nya kpa ɖe tɔ de woe ɖi bo ne testament swadi de ne abodemo gelase nyukpawo sra zaipo de bo de nyukumo ese nyukpawo apotri poe ma je de di eye nu de zu jon kumo na ke e se me na du ejie zian de efi agweda ble ine me awo dzibi ka zuwo zuwa yawo ŋɔ aye waya nyukpawo gblu bla de mu posia gela zu ne ɖe nyɔnyɔ gblɔ ɖe tugbobble zu são ɖe wònyɔ tu sege la gblue ezu dziboɖue. plie tse na amen. nyɔkpawo bɛ de dunu ame wa so e aye wo mo nyɔkpa ye nu we kla ɖe kla e e ye dze ne nyima ya ɖe bo ne wo wɛ zia plie gbi ɖi ne nyɔkpa ya ye emancipation gbɔ na nea wa fɔ ye ɖi ye ɖe kui ɖi ye politiki ɖi kage la sea ɖe e tunɔe so emɔ wɔ ebe wo wòblia ŋmɛ yi wo mɔ agia de boɛ e. nyɔnu kpa enewo wòa ŋua wòa ŋmɛ yi ye nyɔnu wòa srɛ du wa kpe ɖe televizion ezawoe kua so yu de ese do wɔ ne ye ɔnye ne ni ye ɔsrɛ du wa dze yi mɛ ɖe yutuwɔ mu kpaa nyɔ wa kle dze akla agblɔ evɔ emancipation de kpe wɔye ziake ne enyo kpɔwɔ ye emancipation so eɖetugbi ye plie gbuɖi bla be zua po aɖe ye nyirokpawo ne ɖima ɖe kla agela nyia nyio ɖe ye kla ɔzawo woadzi ba gbe na ye eh. wa ɔ oh, plasi nyia oh, wɔwo yi wɔdru nɛ kagbɔ ye ye wɔɖebo nukpɔ dzi ba gbe ɖeke ye eh. publicité aye journal ŋun atia nyokpa ye wuli mɛ aɖe nyɔ wa nɔ dzɛ ɖeɖe wo ye ɖi Satan tou yon pa omen, weye ouye de gela sou nyon moumbli. Nan ka yu glouay, gela anou de atmou nan Samariten non moumbliye. Baye boudi wou naye, baye ade kweytri naye, jene plie nou an ka ane nou an, profetize nou an, aye oublisri pou an ka jowel son, yon okla son yon manda si a gela dbo nou ane. Febe mou, ou de romen bon, bwa mè ou, oh. dzɔɖue edze asɔ̃ ɖiɛ nyodzi bi ko anɔa gela dzi ba de woapo sɛ wosomboe nyobo pɛnyɛ demo de apɔtri pɔlɔ nyo gbolozi la na woe de ɛnkorɛntiɛ bɔ nyiɛ yɔ kplɔatanyɔ nyiɛ edzea kplɔatanyɔ mae ɛntimote sɔ̃ yɔ bɔ ɖue edzea yɔ bɔ mu ɖiɛ mɛ kpae nyɔ aŋɔnyi de nyi so nyɔnsɔn yóò zɛgbɔ ka nɔ ka wɔye wo yibɔ anɛwo pɔ edruli nu awo yi ɛmɛ de nɔ minisɛ nɛ di ɛmɛ e yà ablɛ jesu nɛ di ɛmɛ e de minisɛ o minisɛ nɛ ɛnɛ e tɔ di de asege la yi ba nɔ nyɔkpa yɛ dze sɛ awu priska yi anyi wo yà pɔn sɔnbo de danyɔya wɔ yi zaa de wɔye ya livru nua kpɔ wòkɔnyanu de esese ɖue wòa bo to ɖe ku De ɖe ɖe woakpɔ sɔ ne nua sɔ se woe yɛ be woaklɛ ɖe nua ɖe woaba awo dzi yɛmɛ ka ɖe dze nea woapɛ bo ɖe woabɔ ya ɖe nusu gela dze nyobo enua mɛ awo dzi yɛmɛ. Biblasi ane, febe, tabita e sizane yon nou ane. Awa Biblu nan de proverbe kula tan yo dwe di de nyon kwa o dwe nye sra zayi. Zon dwe awa ye de toutou mbo ge la giba Pliye tjena, amen. E konetien son yo bo mnan nyon pa o e po, bo tije la, bo sa man, de bo so yon sin tou ka jon ka. Nyon ye nyon kwa e di de bo pe panon wanyuwa kplẽa de dela do wanyuwa srẽ du de so ese wo ye mmetɔ yi naa bo hyɛ kpe gyaama wa bɔn frɛwe gyɛn gu de tomi osborn naa nyinu kpa ebe wo ye nyinu nizɔn gyaa nyɛ o nea bo seesia mɛ wa gye bɔ ye nɛ mumua de bobo asa som kura mɛ o jɔ maa jɔ bɔ duwe di inu ɛ. E woasiwo yiwoe bɔ sɔŋ mɛ kawoe zi woavɔ bliɔ tia si yibo kɛ neato avɔ nuvɛliɛ e. anɔ ɛn samuel bɔ ma yɔ mɛwo yɛ e amɛsɔn di e wo gblɛ kui gblɛ woe di awa nɔɛ o frɛ philip de abɔnbɔɛ ɛde ase wa kɛ frɛ ɛdɛ due wo awo tɔn mɔta due gba yi de bibu di danyinukpa wo kpa do tsɛn dɛ mɔɛ awo no kronike espérance ne midi de awo dzi gela bo de awo no do kroniklo atanyɔ mu ni de awo ayɛ dze ka nyɔatia de na levite wɛ azafo nynu ka david azafoe prophète wɛ akɔmadema da mɛ tanyɔ kpɔ mɛ nyɔ kpɔru dea ke wo dze tsoɛ de bɛ nea de toɛ zu jɔn mo sebɛ o ya o delivre nɔ ke ɛni dɛ bɛ edzi bo a jɔn maana etsube ye dzinawo nɔ bogee ɖi ayeɖewo ɖe ɖeɛ eɖe nyo kpa ya blagbua dubua dze kuso zɔn dzedze nyimawu ɔdia yi wɔ ewɔ poa nyo kpa wɔ blagbu de yiboɛ ɔnyima wotu ne ɔnyima yi zɔn ɔnɛ nimi. plie tse na amen. juifu wo vun eme si nya kla juifu se be oye nyo kpa wo bo sra zadɛn kpedza mɛ awo ŋɔɛ kawa gbɛya ɖe awa nɔa juvowe a ge la ɔ ɖe bo kpɔlu nɔa yiba ɖe musulman ɔwlɔ ye islam ɖi wɔye ɔmɔ ye evangelike plie gbunɔ ɖi nɛ nyɔ sanwɔ ju. plie tse na amen. amoe eŋko ɖe tiɛ bɔ nyiɛ yɔ kplɔ atanjɔ nyiɛ eya kplɔ atanjɔ maa ɖi de mɛ awo bo nyɔ sanwɔ nyu awo po ɖe pɔl tuma de yin bo dasetespia ɖi si awlawo dzeɛ awoanyo kpae powo ŋɔ asɔmble ɖi kpae wo sie mɛ wo ye wlu ɖe mɔ o wo de kplẽ dɔ ye mui kalo aɖa keɛ bo asabo ye ɖe wo ɖe tsã wo de wa dze kɔn aɖi do bo ŋɔe kpae eble de bo nyo kpawo assemblé di, asɔmble ɖiɛ nyɔ nawo ne profete ayege la ɖe zu niɔmoɛ ɔnyɔtu dzivi kama kele ɖi ne able yɔ kɔmadema. plie na amen paul na ka lɔ a daa kɛ wɔyɔ na ɛnɛ able yɔ kɔmandema nyɔkpawo se gbubla yi ɖe plie gudi ne able yɔ kɔmandema ka lɔ a daa kɛ awo dze mɛ dze wo mua wɔwo ŋua mua, wo livri mua nyɔagba ŋua nyɔkpawo yi mamu nea ɖe enyɔkpa ye wòatso gblɔ wo dze mua mue gbagbudi. so awa bɔn awo yibo evangelize nɔ wɔye awa nyrɔ kpa ye wò dza tso ne wò dubu adze kusu zɔn yibo sindru de ka yɛ nyrɔ awo da yɛ ne ekun di nɔ ɛdege la pɔ wa mo nyɛ bubu apɛ kpe awo bo de san wo ma nyrɔ nɔ awo no ate sɔn yɔ bɔ mɛ o di wɔye awo yɔ yebo zoɛ le sɔn yɔ kpla sɔn yɔ ma so yagɔɛ. Mè dè wè nyo wabon yè gélat moun wè. Nè evanjeli ki priye gwi yabon yè gélat moun wè. Mè nyo kwa wè gélat nan dè mè di doun wè mè. Mè nyo kwa wè kouman ke ou nye tolike ka njima ou nyan. Mè nyo kwa wè nyan sakrifikatè, evanjeli se, apotre, pastè a e chantri mè wè yo misyon wè kajon ka e njima ou zi. Ou mè mè, klan a wè gélat moun wè. amue ɖe tu ke esoa mo nye dene aye wose ɖe nua be bo nyime yi ba dene mɛ ne la so ɖe tu nua nye ete. plie tse na amen. anɔ ɛ timote sɔn yɔ bɔ du ɛ e yɛ bɔ sɔn da sɛtɛ fi to abɔɛ e. nyɔkpawo de dua wɔɛ woyɛ ɖe tia ɖe ɖe ŋɔ yɛ sɔmɔ mɛ esɔ ŋɔ wɔɛ nyɔkpawo yɛ nyimawo di tɔn ɖe wo yi wɔ rukpɔ yi ya uyetende awoyeme gbogela ye plie gbu ɖe ni yinokpawo ne aye nya ɖi pa wa yinokpawo tu ye zɔn poe sɛ wadzawo kpe ye zɔn poe ɖe plie gbunu ye wɔ le ɖe deɛ e. plie gbunu ne dan ɖi ɛɖi. plie tse na amen. gela se yinokpawo sakrifikate ɖe nye flɛ ɖe gela dze yi du egba yi se be o ye plasi tu yinokpawo nye. Mais à nos Nomona, des apôtres Paul, e, Saint-Martin, Colombin, John Wesley, Martin Luther, William Branham we, Gelayon John, Gelad Boadablo Akbe, se anyino pa Obosher shekbe ya. Ao mwe tenkon akbe ziyadi, de ao yayon tmombo, Gelaye idwe gba ya anyino pa Obosher shekbe. et kwa o 18e siècle gibamon, et de tous ces noms endwe de chrétiens de ekle E eh, nya e katolik eh, e demè di moun. E detou nye emancipasyon e evanjelik e priye biyan nonde. Sou nou 20èm siyakle nè diye. Jou san ou pa nyon kou moun. Ou a e yon e nyan. Pomi yo zvon nan yon ou pa epon yon nilou. Nyɔ nyia to mi osborn ye satan mɛ. Plie tse na, amen. Mɛgela ju ɔwlɔwlunu ŋuanie oye kple bozu san siɔmu pakiɛ. De madze kpɔn we zi sɛn dzimu de wa ze na de yiri akla ne. Wa zi pa zi sɛn drɔ edzamu. Esubu ɔfɔ de wa na tɔ yi ne. Ezu san wo kasena nu nia. Wo ne eɖe kla eblibo egaso ɖi ɖeka ene tugbɛ durumba yi edrubu kpe mɛ ese bɔn etmɔ ka jɔn ka dene mɛ nenyi yobo zeye awo sebe awo ye sena nui tɔgli po awo ye mɛ wo bia zu sɔn nua pɛ ye wa de nu sɔn so kapli egbi de akpɛ ne bia zu sɔn wo bɛ nyɔmu pa bo poɛ teolozi tɔ aye bo ta yi pli egbi nua duru kpɛ yi dɔn di wɛ wo dɔn kwadru wɛ. E de nan wan nou e wap liye sa yi di ide, Boudè niye di moun e todè. Moun wè niye di zi a zou kwa, Wè e bwa sa yi ou nan wou niye todi di, Emei profesiye, Bwisre ap wè, e Griye. Ek adè, tmwande dete talonisyen sondi ya nouè. Satan non de, Emei griya kleye e se. ɖe srɛ suɖi nyɔ ya mlia ɖe aye wuse tɔ ɖe aɖe kuma wɔ wo ya poa dze ɛɛɖe ge la adzobo maa zu wɔ ye wo ye se tɔ po ɖe wo ye kui dru deɛ ɛɛge e la dze ka matue kplɔ asɔ yɔ nyiɛ yɔ kplɔ asɔ yɔ nyiɛ ɖaa ɛdza e tia de se adɛn ble ni ɛnia e kaku severin maurice serilo tommy osborn cecil robert rena bonke beni yini enyo no wee oye nyo ne ablo akpe idin ka nyo we plie gbisia no de gbegbegbe ye bobe de me da o de awo dze mi a mo me due o de di bla eye blia ye gba eye kɔ tia ye nimia klɛ esiagiri wɔ ne dadue wee awo ade de tu ba de kpã bo tomi osborne mu wo blo aɖue die. Baptiste panwe, Pentecôte panwe, méthodiste panwe, Assemblée de Dieu on mona. méthodiste we a pasteur mais o pasteur ni de force quoi a ye de Adventiste we bo. Methodiste pa ibe o ye saint saint muduo de Baptiste panwo bo. Me de wa nu dadue. Ba o we blesu jon de mais je de siagiri gwo ne. Matthieu, Marc, Luk et Jean, Saint-Esprit Niamou déclare à appeler Jésus au évangile na nye. Ou mweba. Plie tchena, amen. Mbote na egbulu ode. De gela yon no eme egbulu. E de ou jibubo aje no kene nubo no promesse gela nwandi. Bene nyo wakula nye gba imo. Ou pweto dakmo ankle ekbe mɛ niɛmɛge la nɔɛ nɛmu mɛ ka katoliki pãn sia reforme ŋɔ ka mɔ branamisi wese kiri de mini ŋɔ wɛ wo ye yiriwa di blu nɔ di sie de wo ye nyiri zã nyɔnɔkpa ye kli mu de dazu jɔn wo bla yusia isi ke de 1993 ye vision di yɛ yirokpa kule de ŋdie buo kpei ɔni bli bo yiriwa plasi. Men de gya yu glou, weye nen wadi dablo akbe. Men eme ye tmo kajon kade njil wadi blou nan, weye gade 1993 zondi. Plie kena, amen. De kapo kaliv se nyen gyo men sonda, anenok monen de pwa nyen nondi. Di e yon son, bo se akle groue. Bo teolojiye, nyousre yi pozi akle groue. de biblu naa mbɔɛ nɔtu deɛ jia eduru igbooru deede yi de dagulu nagiri sirenia gbonyo ya kpɔ gbooduru gelaanyiru ka matthew kulasɔn yɔ nyiɛ yɔ kulasɔn yɔ maa daa. Amen. Zba ŋwa ye, kan ye, ne a aɖia zɔn de aŋwa yi ye ya aɖaka yi. Mɛ ne o de ya dze anumɔ dziri mɛ, de abɔn dɔrɔn, eɖe ye akuli yi yɛ. Bɛ ne nirupoa Jésus Christ yɔ nyiri moe, trinité ne e. yi. Nyɔnukpa ye wa bla wuru, aye wa blia ye. Ya e ton ne théologie ye de zɔn ye, dzi asɛn aɖe kpe. Wɔye 24 avril 1993 wulawo dziɛ de vision do edi yɛ e. ane e baki po klain wu di de wɔye ɛzame e dze yɔglo de aya nu manu de ma pɛ bo ke de ma nu nɔka ese klain yɛ danyini dawɔ ye tsire yɛ so de we anya eŋɔglu na ka mari sia nyimawo dzi bo de wo bia kuli le dziri mɔɛ ka moise sia ekpɔn de nane de o dza de o de nua de mɔ mɔ keɛ. Gye kmo sya gwe dable ou grou non 24 avril 1993 zonon di. Sou ene gela nyen de tuyi. Non ya ou nyen. Maye mwen yon. De maye de sya kyan yon ton. Weye yon pweto ye kmo sya gwe dable ge. Plie kena. Amen. En se seminer a e biblwa klan yon padwe. Man nou bo a libreri kretyen yon livri di. Klan yon je krede a gibona. ɖe niawo me ne nse kle yi da nyini kpla maye ge la asaadze mɛ yi bi ke eno ɖetugblɔ yi ke la boe e de nyo be nyi ye etudia ye nyo dziba ye predikata ye pasteur soadze ye de nɔ mɛ zɔndoe bo ge la nɔ wɔ dragon sɔn di to ɛ awa ye magistrat klɛ ye wo ye de nɔ wo klu fa ye ɖo klu ɛ nyo ya po ne mɛ plietse na amen. ne biblu ni apokalipsi bɔ sɔn yɔ bɔ nyɛ na dzi kla naya ye dzi nyɔ nyɛ wɔye wo ye sɛnbo tɛ ne nyɔ ye persecution ɛde bo verse quinze di wɔye bo nɔ naɖue di yɛ nyɔ sɔn zrɛ sɛmo ne verse naɖue di ne zia zu ne wo nyi plie gbi Nyɔnyɔ evua Mateo klasɔn yɔ mu yɔ mɛwɔ predikasiɔn nya eɖi zia zu ɔye dze su ɔye sɛntɛ fri da. Ne etɔ̃awo Jezu Kristi mɛke nɛ wɔye awo ni wɔn de ko abo tukpe. Mɛ dawo ni anua mɛ da ɔnyemɔkpawo abo ye anyinudru ne ye nyewo dzri ne kpɔn wo ya ye dze. Didzɛn awo mu wɔn dza ekiri asiɛmɛ nɛ bae gɛe nyrɔm ma nyɔnue ɛɛdi gɛna ka ɛsɛ nawo nɛ awo yeblo anyiri nyiri di dzinia katolike protestant evangelike branamisi plie gbidi gblu wawo ye kristi gbodzi awo ye kɔnyi ne nya vuu crucifixi nee di wo ɔze la wo bo ge la yi de awo ye kɛ ne gbodzi mɛ zia ase bible lui second. King James, Osterval, Semer et Colombo akpɛble ɖeka. Apuiri, awo de globo, kade vision sɔn nu ɖi, ka enyanyi ɖe deze ɖe lu agla yi dza. Oneawo ni efu, dzenia zi dze nea yi dza kpe. Tɛ nua bo Moise ɔnɔ ɖe deze. Bawo ne ge la adu, aye bawo ble zu jɔn wɛ, awo se bɛ awo ye kente. Faye Biblo nan daglounia, boji a godri. Pliye chenna, amen. A ou manche, onye Afrik e blowa, Azi blowa, Erop e blowa, e Amerik e blowa. Bojen nan a wafwe matyo kwa san yo moun yo mwok e wawablowa dide. Klan gelanwe kade non ka. A ou nan hable yi Jezikris etoyi, onye souveren sakrifikatè, mershi sedeke sou, Rabais kribu ya sagye eh, una oye eh, levi o oh, chebo wu. So oglu ede eh, jida chebo. Wae o ke oh, o nu di tweke nyomo nyam mesie. Dezian dablo agiri ah, we pe ba o oh, gela ajue ah, awa den no wa no prophetable. Prophète Kaku Philippe. Mais Jombia de yin ya yin won mo won yin. awa gblɔ kaku mɛnyɛ ɖe yimbo poa nyrɔkpawɔ nɔ ɖobo profɛt kaku filipɔ kɛ dzɛntsia yi nyɔ poa ɖe yimbo zie kpɛ kumɛyi mɛ awo bɛ dzɛniawo siti point www.philipkaku.org kpe dzamɔɛ telefɔni ɖi yɔ dze amedzia yi.